أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم المجاز المرسل لنا أسأل ونقى المجاز إذا كانت علاقته علاقة المشابهة tí a ń pè ní al-isti'ara ìtẹ́ ń pè ní majaz ẹgbẹ́bin tí a ṣàlàyé fún wa lánàá ó ní kí a lo èdè tó ní túmọ̀ tó gbajúmọ̀ táwa lò ó sí túmọ̀ míì tí ò gbajúmọ̀ nítorí àbáṣepọ̀ tí ń bẹ láàrin ìtumọ̀ tó gbajúmọ̀ àti ìtumọ̀ tí ò gbajúmọ̀ lápèjú gẹ́gẹ́ bí tí a sọ fún wa lánàá tó bá sọ adé ní èdè Yorùbá kí ni ìtumọ̀ adé náà lédè Yorùbá kí ni ìtumọ̀ adé fìlà tí ọba máa ń dé òun ládé wọ́n sì ní gbólóhùn tí ó gbajúmọ̀ nígbàtà bá dákọ̀ adé ṣùgbọ́n nígbà míì a lè wí gbólóhùn adé nínú èdè Yorùbá pàpàfọ́nà títúmọ̀ tí ó máa tú kò ní túmọ̀ adé tí ọba máa ń dé inú ìtumọ̀ tó tún lè tú ni kí ó máa túmọ̀ adé ọkọ fún obìnrin abẹ́kọ́ ni ìtú adé nítumọ̀ ọkọ̀ yẹn wọ́n pè ní majaz inú lọ́bàbáwá ìtú adé nítumọ̀ fìlà tọ́ba máa ń dé wọ́n pè ní hakíkọ̀ nínú ìjọba lọ́bàbáwá lápèjúwe mi asad kí ni hùn. tàbá dákọ̀ gbólóhùn hún nínú èdè yorùbá gbólé tí ó nà lọ lion ẹranko tí ń jẹ́ ọba àwọn ẹranko nígbà ń bẹ ní èdè yorùbá tí a bá dákọ̀ hún a nígbà lérò pé lion la main àmà akin bá ni o akin ni o. Yani, ìtúkìnìún ní títú wípé ẹranko tí a mọ̀ ní à ń pè ní hakíkọ̀ ìtúkìnìún ní títú wípé ẹni tó ní akínni kí là á pè é majal àpèjú mi làbọ́ fún wa ní dárúsọ lẹ́nà ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ nínú èdè tí a mọ̀ sí ṣìmáàrùn lágbáwá tọ́ba ní ṣìmáàrù ṣìmáàrù inú lọ́gbàáwá kò yín ní sí in tí ó máa túmọ̀ ní ẹranko tá a máa náà ní tá a máa fi ń kó ẹrù ìgbà míì sún bẹ wọ́n lè pèèyàn ní ṣìmáàrù kó jẹ́ pé tí wọ́n gbà lérò ní agọ̀ aláìmọ́ tó yẹ ìtú ṣìmáàrù ní ẹranko tá a máa fi rà pé hakíkọ̀ ìwátú kó máa túmọ̀ ẹni tí ò máa ń tẹ́ kí láti ápè ní majaz gbogbo èdè ló wá níbẹ̀ tabani a aṣọ mi lélẹ́ yìí o aṣọ mi lélẹ́ yìí o kí ni ibo làákà ìwò lọ aṣọ tá a máa wò náà ní abẹ́ẹ̀kọ́ ni títí lọ máa rán ìgbà míì ń bẹ mọ́ aṣọ mi ti wá dé báyìí tí màá mí ni èèyàn tí mo fi ń bọ́ra gẹ́gẹ́ bí òwe Yorùbá pé ènìyàn ni aṣọ mi ìpè ènìyàn lásọ àti ikọ̀ ní àbí màjáàzù màjáàzù ni àwa ṣàlàyé fún wa nínú tó àkọ́lá náà wípé kátó lè lo gbólóhùn ní nílò màjáàzù májẹ̀mú méjì gbọ́dọ̀ máa bẹ̀ a gbọ́dọ̀ rí àlàákọ̀. kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ìtumọ̀ àkọ́kọ́ tí ó gbajúmọ̀ nígbà a bá wí èdè yẹn àti ìtumọ̀ kejì tí ó gbajúmọ̀ ìbáṣepọ̀ ìgbòrò máa bẹ̀ lápèjú ìjà omi fún wa níbẹ̀ ìdání aṣọ tàbá dá sọ pé ọkàn ó lọ fábíríkì tá a máa ń gbé fara sọ fábíkì ẹ̀ ma ń fẹ́fẹ́ wa n'i yóò bu ara wa alẹ́kọ̀ọ́ ni yóò bu òhò ara wa ní bu bo àléébù ara wa láti bá ti láti dáṣọ bò pé èèyàn lásọ kí ló afẹ́kọ̀ọ́ náà ṣe kí ni ìdí àrèpé lásọ tó ah, òun ni ó bu omi tí ń bẹ níbi aṣọ àkọ́kọ́ tí ó àti èèyàn tá a fẹ́ tú nítumọ̀ aṣọ níbi èdè ẹlẹ́ẹ̀kejì àlápọ̀ pé wọ́n jọra wọn látara pé wọ́n jọ ń bù nǹkan ni. kátó lè bàkẹ́ màjáàzù ń bẹ̀rẹ̀ àbúdà nínú àlàkọ́ ìbáṣepọ̀ gbọ́dọ̀ máa bẹ̀ láàrin ìtumọ̀ tó gbajúmọ̀ tí wọ́n máa ń lo èdè náà fún àti ìtumọ̀ tí ò gbajúmọ̀. ọlọ́fọ́ kan náà. <laughs> ó wá ní ẹlẹ́ẹ̀kejì ní làbúdà mínà lẹ́kọ̀ọ́rí iná ó dín àbí làbúdà mínà lẹ́kọ̀ọ́rí iná a gbọ́dọ̀ wá rí kíní kan tí ó jẹ́ àmì ọ̀rínà làmì tí ò ní jẹ́ ká gbọ́ yé lóòótọ́ asádùn ń túmọ̀ kìnìún ṣùgbọ́n bí wọ́n ṣe lóye kò túmọ̀ ká jẹ́ after do uh, punambari hawa ta wara na lápèjì wọn bu ẹmà tí wọn dọlà lọ́sọ̀ èdè kan mẹ́ni rọ̀ẹ́tù asadan yusufihu al'amira wọ́n ni sọ fáhà báyà báwọ̀ rọ̀ẹ́tù asadan yusufihu al'amira bá ń túmọ̀ dọlà rọ̀ẹ́tù asadan yusufihu al'amira أسدا أتو يصافح الأميرة kìnìún wo ló ní ìbàmí ògùn lọ́wọ́ jì kìnìún gẹ́gẹ́ ní ìbàmí ògùn lọ́wọ́ àbíkúnlọ́ tí wà ń náwọ́ sí kìnìún pé sàlámà lẹ́kùn ó ti tẹ́ ọkùnù ipe àmígùn ní kìnìún àbí ipe nìkan ní ẹni kìnìún ó gbọ́dọ̀ jẹ́ tó níròyìn tí kìnìún ní ni alẹ́kọ̀ọ́ ni ìròyìn tí mẹ́lá kìnìún ta ríro rẹ̀ lára ti ẹ̀ là ń pè ní àlàkọ̀ ṣùgbọ́n kí ló wá dé tẹ́ ẹ̀ fi gbọ́ yé sí pé kìnìún ẹranko ni mò ń sọ kí ló dẹ̀ fi gbọ́ pé rọ̀ẹ́tù asadan yóò sọ fún ìhùl àmì ẹ̀rọ pé asadu tí mò ń sọ ń bẹ̀ ń ẹranko ni mò ń bá yí ló dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ kí lẹ́wọ́ ẹranko ìṣọ́fì àkù wọ́n sì kọjá ọkọ̀ ẹranko lè bàyàn lọ́wọ́ là ń pè ní kọ̀rínà etí ìbá sọ lẹ ìmọ̀lẹ́bà ẹ̀dùn lásán tí mo dákẹ́ kí lẹ́gbọ̀n yé náà ni kí mọ́ra aláwọn aláwọn tó bá ní ìsọ́fíhù ń báyàn lọ́wọ́ ààbò ìsọ́fíhù yẹn là ń tẹ̀lé kíni kọ̀rínà tí ò ní jẹ́ ká gbọ́yé sí ẹ̀rànkò mo sọ̀rọ̀ ayé ìlọ́tí ń tọ́jú kárí èyí wa ni o mo wá ní aláàkọ̀ta ní agbọ́dọ̀ rí lára ìtumọ̀ àkọ́kọ́ ìbéèrè lọ́bẹ̀ rẹ̀ pípé láàárín kìnìún wọ́n ti ń jẹ́ ẹranko gbọ́dọ̀ àtẹni tí mo ní mo rí tí mo kì í kí ni aláàkọ̀tún ẹ̀nà ọmọ yìí wọ́n bìlẹ̀ yẹn ló fi ní sí o kí ni ìdí pàtàkì ló kí ló pa àwọn pọ̀ tó fi lọ kìnnìkì nìhun. ó ní ìwà akin tó jọ tó jọ kìnnì ó níbi ìwà akin àlákọ̀ ènìyàn tó yẹ pé àlákọ̀ ti ń bẹ láàrin kìnnìún àkọ́kọ́ tí a gbọ́ yóò dáadáa tó gbajúmọ̀ àtẹnidáfẹ́ fi kìnnìún wé nísìnyí tí máa ń jẹ́ àlápọ̀ mùṣábáhà pé àwọn jọra wọn níbi ìròyìn kan kò ní sìn òun la pè ní ìsìn àárọ̀ lánàá. tó ká ní ogun tá a fẹ́ kọ́ nù bayan a fẹ́ bí ìṣẹ̀lẹ̀ kí tá a ti kọ́ àti máa tánù tọ̀ṣìbì àti máa sáàmù tọ̀ṣìbì. sùlábẹ̀ tọ̀ṣìbì láti yọ ìsìn àárọ̀ lánàá. a ní ìsìn àárọ̀ gẹ́gẹ́ bí nǹkan àkàlàyé fara hàn ní pé ẹwọ́ kìnnì owó ìlú sí mo nílò ètò àtàdẹ́ ìṣọ́ fíwò làmì ẹ̀rọ tàbí ṣe ìpìlẹ̀ rẹ̀ ni pé rọ̀ àìtù rọ́jù lánà ní sílẹ̀ àtàdì alẹ́kọ́ ni ìṣọ́ ẹ̀rọ alẹ́kọ́ ìpìlẹ̀ rẹ̀ ni arápa àdáàtò tẹ̀síbí apárẹ̀ kò ní sìn ولكن رأيت رجلا مثل الأسد في الشجاعة mo rí arákùnrin kan tó dàbí kìnìún níbi ìjákin arákùnrin náà kọ́ yòsọ́ fíhùn àmì ẹ̀rọ eré ni ń gbà mí lọ́wọ́ awápa rọ́jù láyìn apá rẹ̀ kò yẹ nísìn kí lápá rẹ̀ mo sábà lápá rẹ̀ pọ̀ nù apá mísílà rẹ̀ tó ń jẹ́ kí ni adáàtì tẹ̀síbíyì asad fi ṣàjá rẹ̀ ní ẹbí mi wáyé òṣàbà mo wá nírọ̀ ayétil asad ó wá fún mi ó kú ó fún mi kí ló kù ó kú mùsàbá obìnrin nìkan eléyìí ni à ń pè ní sàárò lánàá ẹ gẹ́tì ẹ̀ nísìnyí etí mo kọ ìpè rọ̀ ayétu asad àyùsọ́ fífò àmì rọ̀ pètè sí ìsìn àárọ̀ nìkan pé àyà lóde ni lọ́fẹ̀ mẹ́rin àyà ásáàdì lò fún ẹni tí afẹ́sọ tí ẹ̀kọ́ ni kí wá ní bí bá ṣe ti ń bẹ láàrin ásáàdì tá àyà lò fún ọkùnrin o bí bá ṣe kí ni wọ́n jọra wọn níbi kí ni níbi ìròyìn ṣàjáà ìwọ ojúmúlà yìí báyìí nìsín ọba ní kí ẹ sọ̀rọ̀ ayé pé irú ojúmúlà wọlé ní bàdá àgọ̀ á ní ìsìn àgọ̀ ni kí ni wọ́n rí mọ́nà lọ ayé tó ìmáà rọ́n yẹ́ṣọ́rọ́bù náà bàbá ṣe tẹ̀sí kí láti ìsìn àárọ̀ ni torí mo yá ìmáàrù lò fún ẹnìkan nítorí pé kò nìkan ń bẹ lára rẹ̀ àti alhimar pẹ̀lú nísìn àwọn sọ̀rọ̀ ìfún wa kí ìgbà wo ni ó tó jẹ́ ìsìn àárọ̀ ìdáká nátìlà aláàkọ́tù mùṣàbàhà tí bá ń jẹ́ pé bí bá ṣe pọ̀ tí ń bẹ láàrin wọn jọra wọn àìpóyà lónìí o bọ́n tí mo yálò yẹn àti níta ayé àlò fún wọn dọ́ra wọn bẹ́ẹ̀ tí àlàkọ̀ fún wọn dọ́ra wọn là ń pè ní kí ni ìsìn àárọ̀ ẹ̀ tí ìjọ tì mí sí ẹ̀ tí àlàásàdì yìí ayé àlò fún kí ni fún rọ́dúrù ni láti mo rí èmi wà á ètò rọ́dú lẹ́nu lùsọ́míwù làmì ìrọ̀lẹ́ àbẹ̀kọ́ ni mo wá yá àṣàdù lò fún rọ́dúrù ṣé wọ́n á wọlé dé. rọjụ kí ló dé nítorí pé ìròyìn ká ń bẹ lára ásádù ó ní ìròyìn tí ń bẹ lára nù náà so ìròyìn á bí wọ́n fi jọjọ ra wọn là ń pè ní kí ni ìsìn àárọ̀ ìgbà míì wá ń bẹ ìtẹ́bìhù à ń lo àyálò èdè nítorí bí bá ti takọ̀ tí ń bẹ láàrin tá a fẹ́ sọ àti tá a parẹ́ lórí bá ti pọ̀yẹ́ kéde mùsáàbáhà nítorí ìlànà. tí wọ́n nílò àìtú káìlám wọ́n nílò àìtú kìnzírọ̀ yá àkùn kí ni mo sọ ẹlẹ́dẹ̀ alẹ́kọ̀ọ́ ni. tí wọ́n ní mo mí ni ẹ̀ wọ́n ní rọ̀ àìtú kìnzírọ̀ yóò dáhùn ní sọ́fin ní mọ́lẹ́wàsá kání ní balóbẹ̀rẹ̀ fún ìdí nìyẹn náà ẹbí tí mo fẹ́ sọ nípa ìpè bàbá yìí kì wọ́n jù lẹ́n yàní mùtànà jísàn báyìbà náà sí ìfín alẹ́fẹ́ni kí mo bá kò yẹn kẹtí ọ̀bùn ní alẹ́fẹ́ni ìwà fẹ́ kún wa lọ lo orúkọ kẹtí táwa ti dákọ̀ yẹn kọ̀ òun ní símbọ́ọ̀lù ọ̀bùn tó yẹ lo ìzírù fọ́kùnrin yẹn kọ́ ìlànà tẹ̀lé kí ni ìsìn àárọ̀ tó bá yẹ pé aláàpọ̀ tí ń bẹ láàrin ọkùnrin yẹn àti fìnzír aláàpọ̀ mùsàbáhà májọra wọn ẹ̀rọ òun ní sùn. ìgbà míì ń bẹ tá a lò nǹkan kẹ́límà kan tá a fi rẹpẹsẹ́ǹtì kẹ́límà míì ṣùgbọ́n aláàpọ̀ tí ń bẹ láàrin kẹ́límà tá a fẹ́ lò gàgà àti kẹ́límà tí a lò aláàpọ̀ ṣùgbọ́n ìròyìn mùsàbáhà wọn ò jọra wọn ṣùgbọ́n ọ̀rẹ́dìrẹ́tì wọ́n fìdí kan wọnú ara ṣùgbọ́n wọn ò jọra wọn. bẹ́ẹ̀ àlápọ̀ sí mẹ́ láàrin àyálò tá a yá lò àti tá a yá lò fún kìí ṣe alákọ̀tùmọ̀ṣábára yẹn là ń pè ní al-majazul mursal al-majazul mursal majazun علاقته غير المشابه فإذا كانت مشابهة فاستعارة فهمتم؟ ايوه ايوه ايوه نفس بالامس بقى مجاز الموتى الواقع يمسك اسمه اول مثال يا اخو انا يسرع ان عزمت يد فلان عندي اه ọwọ́ rẹ̀ tóbi lára mi ọwọ́ lágbájá tóbi lára mi tọ́lú yorùbá tún yorùbá náà ọwọ́ lágbájá tóbi lára náà ẹ̀sọ̀nà ara ẹ̀gbọ́ ìbáwọn ara tí ìrọ̀ bá ní ọwọ́ rẹ̀ tóbi lára mi ó sóore tó pọ̀ fún mi dẹ́bẹ̀ orí orí ó sóore tó pọ̀ fún mi àti ìbá sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ lára mi ọlọ́run máa ń sọ kí mo rọ́wọ́ yín ní lára rẹ̀ alẹ́kọ̀ọ́ táà ìsọ bẹ́ẹ̀ ni pé àwọn àmúmọ̀ rọ́wọ́ yín lára rẹ̀ kẹ́lí màmú rọ́wọ́ yín lára rẹ̀ kí náà jáde ó dé náà ẹ̀mí kẹ́lẹ̀ kẹ́kọ́ tó mọ́ sọ̀rọ̀ ẹ̀sùn oore mo rí oore yín lára rẹ̀ oore ni mo fẹ́ sọ fí mo rí mo wá lọ yá ọwọ́ kóre alẹ́kọ̀ọ́ ni bọ̀ ìbéèrè ìbéèrè lọ pé tí alákọ̀tí ń bẹ láàrin ọwọ́ àti oore sẹ́jọra wọn wọn ò jọra wọn ṣùgbọ́n alákọ̀tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kí gbogbo ẹni yóò bá sọ oore fún yẹn láyé kí ni sáàbì rẹ̀ ọwọ́ ni. فالعلاقة علاقة السببية إذن مجاز مرسل انت في فيني السعارة اللي فيها علاقة غير مشابهة ọwọ́ àti oore ohun òjọ́ra wọn náà ṣùgbọ́n ọwọ́ ní máa ń jẹ́ sábà bí oore tí lágbáwá iná wà lẹ́yìn lágbáwá kò yẹ nísìnyí tọ́ba fẹ́ sọ orí lọ́pọ̀lọpọ̀ wọn ni yàdù ìyẹn ló fà táwọn tí wọn èrè àwọn àwọn olùbíbíà wọn fi máa ń tú yàdù lọ́yì sí orí ọlọ́run kò yẹ lóṣè tó pé ọgbà kí gbogbo ẹni tí ò bá sọ orí fún yàn bó ẹ̀fà ẹ̀fà rẹ̀ bóyá ẹ̀ fún ní kíni ọkọ̀ wọn náà ni kò sí gbogbo orí ẹni ká ṣe fẹ́ dọ́dọ̀ yín lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ à ń sọ̀rí kí àlè yẹ tí wọ́n náà azumat yadu fulani ní àyìnbí àwọ̀ ọlágbájá ó pọ̀ lára mi yàní azumat ní àìmátihù pẹ̀lú sí ìlú bá fẹ́ béèrè lọ́dí ní ìmà tá a fẹ́ sọ gọ́gá tá a wá lọ yá yadu fún ní ìmà tó fẹ́ sọ tí azumat ní àìmátihù fulani àyìnbí ọ̀rẹ́ ọ̀rẹ́ tí lágbájá ṣe fún mi pọ̀ náà ní ìmà fẹ́ sọ. mo fe ya yá kẹ́límà kan lò fún nẹ́ẹ̀mà mo lọ yá yádì lò fún aláàkọ̀ wo ní bẹ láàrin àti tí ni tí jọ níma aláàkọ̀ mùsábà kò ṣùgbọ́n aláàkọ̀ sàbàbíyà ni kí ló wí sábàbí ni máa ń fún fi nẹ́ẹ̀mà fún yín so irú ìpè yádù ní níàmà màjáàzùn irú màjáàzùn yẹn màjáàzùn فهذا هو النوع الأول من أنواع المجاز مجاز علاقته السببية كما صريفة لك جوي مولي دادي من دادي مولي هذا أبي àádẹ́ àbí tí bàbá mi láti bá jáde mi ni ẹ̀dá mi lóhun tí òun ló bí mi ni mo ló wá ń pè bàbá mi mà jẹ́ ipé lókè mo yá lò fún bàbá mi ni àyálò mo mo yá bàbá mi lò fún bàbá bàbá mi ẹ abúlọ̀ wa máa aláfọ̀ òun ní bẹ láàrin bàbá rẹ àti bàbá bàbá rẹ òun ní sábà bí bàbá mi mọ̀já dúró. مرسل علاقته السببية كنسل lọ́sọ̀ ìjúwe yẹn lè pèyàwó ọ̀gá yẹn lọ́gá yẹn ọ̀gá ti bí à ṣe oṣù ni sábàbí ló jẹ́ sí ẹni tí ó ń fọ ẹgbẹ́ so àyálòdè ni níbi ẹ̀ka sọ gẹ́gẹ́ àní sọ wà mú kinní kan tó jó ní àlákọ̀ máa ń kan àwọn abẹ́rẹ́ pẹ́sẹ́ǹtì ẹ̀ wà nù gbèdì náà pé nísìn káà part of a thing has to represent a whole so ní òmò wá sọ pé a whole gẹ́gẹ́ la fẹ́ sọ àwọn àfi pàtì rẹ̀ sáà tábà ti gbọ́ yẹ ẹ̀mọ̀ tí wọ́n sọ so àkọ́kọ́ ìpín tí majazu mọ́rúsẹ́lì pín sí ni majazu mọ́rúsẹ́lì àlàkọ́tùhù àṣàbàbíyà òfin yẹn nísìn ó wá kú bí làákàrà bá ti lè ṣí láǹfààní lẹ́nu ọ̀rọ̀ pé ẹ̀ ẹ̀ túkalẹ̀ ẹ̀rọ̀fẹ́sì ìgbà tí mo fi ní àmìsílà yìí mo ń fi ilà síbí eré ìgẹ́gẹ́lẹ́ máa lọ kọ́kọ́ lọ kí ní ilé ìyá bí kí ló fẹ́ sọ ń bẹ̀ bá ní àmìsílà máa ti yá bí fúlá ẹ̀yìn pé ó gbà mí létí ìyẹ́kọ́ lọ́sọ̀ tó bá yẹ pé ọwọ́ yẹn pọ̀ lọ́wọ́ mi fúlára bá sọ pé ọwọ́ yẹn pọ̀ lọ́wọ́ ara èèyàn tó ń tọ́ fẹ́ sọ ni pé orí rẹ̀ pọ̀ tó wá dákọ̀ yáàdì fún yẹ́ sábà bí orí dán irú majáàzù lè ń kọ́ majáàzù mọ́rù sẹlẹ̀ aláàkọ́tù kí ni ìgbà míì sí ń bẹ bá ti ń sábà kílẹ̀ kí sábà bùn nìkan ní tó jẹ́ kọ́ sálọ́kọ́ ni tó jẹ́ effect láti mú sábà sábà bù ní ọwọ́ abẹ́kọ̀lẹ̀ yóò ní táwọ́ wá lọ́mà lọ́pẹ́ tó yẹn náà ọ̀sẹ̀ ní sábàbù ọ̀sẹ̀ ní mùsábà sábà ní àrà ah! ọ̀yà rí bóṣe mi ebi ló pa á bí ẹ wá pa ọwọ́ kú kí ló pa wọn ebi ní sábàbí kí ni sábàbí wá bí obi kú mùsábàbù ni ikú sábàbí ikú ni ebi wọ́n ní ó kú ó lásìdẹ́ǹtì ni kí ni sábà bí ikú rẹ̀ kí ni mùsábàbù rẹ̀ òkú fàyẹ̀ mùsábàbù rẹ̀ ìgbà míì ń bẹ nínú majaz n tí òun tọ̀hún gbà lérò ni mùsábàbù ndundun tó gbà lérò ni sábàbù ní ìwà dákọ̀ mùsábàbù àdébà nísìn ndó gbà lérò ni mùsábàbù tó dákọ̀ sábà níma ni yádù lọ bí alọ́kọ́ ni ó wá dákọ̀ sábà bíi níma tó ní tó dákọ̀ yín kọ́ ni sàbíyà ìgbà mí bẹ́ẹ̀ mùsábàbù ni ó dákọ̀ kí ló gbà lórí mẹ́tọ́ kí ló gbà lórí sábà ẹ̀rọ ọlọ́run àbàlìkẹ́lá ọ ẹbí ìfẹ̀rẹ̀ lójú kí sọ̀rọ̀ lọ àmọ́ sábà náà ni àmùtárọ́ ti sàmáwù nàbàtàn àmùtárọ́ ti sàmáwù ẹ̀rọ lè tú ò báyẹn àmùtọ́rọ̀ ti sàmá òràbàtà sáàmà rọ irúgbìn ẹ̀yìn sọ́rọ̀ ẹ̀mẹ́ sọ́rọ̀ sáàmà rọ orọ̀ rí ni orọ̀ irúgbìn ẹ̀kọ́ ìbára rí kí ló fẹ́ sọ ó rọ òjò tó jẹ́ kò ní ó tara rẹ̀ mú irúgbìn jáde ó rọ́ dẹ́kọ̀ mùsábàbù nítorí ẹ̀sọ́ ọ̀dẹ́gbé àmùtọ̀rọ̀ ó wáyá nàbáàtù fún màtọ̀ tó pé mùsábàbù ni nàbáàtù jẹ́ fún kíni a lè rí nàbáàtù láyé gbọ́tọ̀ wà ọmọ sí wèrè tó gbọ́ sí mu kọ́dà yìí ká àwọn wẹ́jì náà omi tá àrùgbó mi ò kẹ́yà ní làgbó wẹ́jì so ó wá ní àmùtọ́rọ̀ ti sàmá owó nàbáàtà pé sánmà ó rọ irúgbìn in sọ gangan ni pé sánmà rọ òjò wọ́n láti ń tójò náà máa ń bí ni irúgbìn ó wá yá irúgbìn ó yá lò fún òjò a wá sí ìbéèrè pé ẹ kí ni àlàkọ̀ láàrin irúgbìn àtòjọ́ ni ara ah, mùsàbábù ló jẹ́ fún mọ́tọ́rù màjáàzún mùsàlálẹ̀dẹ̀ ni ẹ̀kọ́ ni màjáàzún mùsàlálẹ̀ alákọ̀tùhù المسببية وين bil qur'ani wa anzalna alaykum min as-sama'i rizqan kí a máa ń sọ áríjì kíkà lè fún yàtọ̀ kí sánmà ẹ̀dá kò sí látòkè sánmà látòkè sánmà sí látòkè sánmà sí owó ló máa ń sọ̀kalẹ̀ ẹ̀mọ̀ dáhùn tó owó máa ń sọ̀ ní sánmà sí kí kí ló máa ń sọ̀ ní sánmà ojú òdò lọ àyàfà mi ṣùgbọ́n jù tó sọ̀ ní òmùrùkù jáde wíwí nǹkan yóò mú owó jáde pẹ̀lú bẹ̀rẹ̀ so ìsọ wípé òun jẹ́ kí ni kò ń sọ nàbáàtì kalẹ̀ àbó ń sọ rízìkù kalẹ̀ ọlọ́run dákọ̀ mọ̀ sábàb wẹ́rà sábàbí ni pàrọ́tù sorú yẹn náà ń pè ní àlàkọ́tún mùsàbàbíyà bí n sọ pé sọ pé ni kí n sọ pé ah هذه السيارة موت هذه السيارة موت يكون متى يوم كده نفهم معهم انت هتنفسر بيه هذه السيارة سبب الموت سبب المبسط mo wá lọ dákọ̀ musa babu sábà pé ní ó fa sábà bí tí ikú ó fi dé mo wá lọ màá màá sí sókè fàyà ẹ̀ ń kọ́ mọ́ọ̀tù àmọ́sọ́ra àyálòdè ni fàlà aláàkọ̀ aláàkọ̀ tún musababiya ìgbàwó lájẹ́ musababiya nígbà tó bá ké musababu ládàkọ amí ni sábàb tàyẹ̀m tún ìgbà lájẹ́ sábàbiya sábà lọ́jọ́ kọ sábàb tààmì ni gíní musabab kò yẹ nísìn inú àwọn àníwáwò majáàzù mọ́sálì yẹn inú àwọn àníwáwò majáàzù mọ́sálì oní aláàkọ́tùlù jùzíyà ẹwì aláàkọ́tùlù pé àádàkọ part of a team. pé àkẹ́dàkọ apá kan nù kẹ́tọ́ pọ̀ wíyà gbogbogbò lámìn àwọn àdàkọ part yẹn láti lè fi represent gbogbogbò ọlọ́kẹ́ part ládàkọ part láti sọ́lọ́kọ̀ àwọn aláàkọ́tùlù jùzíyà wo lè sáàbì àrùsálẹ̀ àmírù oyónàhù ẹ̀mọ́ntú àrùsálẹ̀ àmírù oyónàhù fẹ́sùmọ́ rẹ̀ àmírù oyónà àwọn ojú ẹ̀ àmírù ń àwọn ojú ẹ̀ ń fẹ́ kí ni túmọ̀ ẹ nínú èdè ọba ní ayin a máa ń lò fún àwọn tí àmírù máa ń yẹ jawasis jawasis jámù jasus àwọn bi cid àwọn detective pẹ̀lú sí pé kó jí náà fẹ́ máa ń fẹ́ wọ́n ní àìnù ló kéwu ní tí cid àwọn tí máa ń sọ fún ọba àwọn ni àrùsọ́lẹ̀ àmírù ẹ̀yọ́ náà hù ti rán àwọn ojú ẹ̀ jáde ẹ máa ń sọ náà kéré lọ́wọ́ sojú buhari ní aláàkíngbọ́n ni. ó wá sojú ọba ṣé wọ́n túmọ̀ lẹ́ni pé òun ló wá fi gbogbo ara rẹ̀ rẹpẹsẹ́ǹtì ọba àwa fi àìnù ẹyọ kan níbo ni àìnù wájẹ páàtì ara ìyẹn awádàkọ páàtì kan ní gbogbo ara mi ènìyàn láti lè fi máa lọ rẹpẹsẹ́ǹtì gbogbo rẹ̀ pẹ̀lú sí ọlọ́dún páàtì ládàá kọ̀ọ̀kọ́ mẹ̀jáàzùn mọ̀ọ́sẹ̀ tí alákọ̀ọ́rẹ̀ alákọ̀tún jùlọ ìyà torí páàtì ládàá kọ̀ọ̀ pẹ̀lú pé ìjọba ti dákọ̀ páàsì kankan tó jẹ́ pé ìjà àjà lérò ní kí ni gbogbo rẹ̀ yẹn lọ fi ra fún wa ní ìfàdí kan náà àwọn eh, orin kan náà àwọn olóyìnbó ó ní I dreamt I saw an eye ó lóun sùn òun rójú kan kí ló gbà lọ́wọ́ yẹn òun rẹ̀ èèyàn kan ó wá fi èèyàn ó fojú tí ń jẹ́ páàsì ìdúsùn mínà ìsàn ó fi rẹpẹsẹ́ǹtì kúlù ìsàn tí a bá ti lọ sí kíní ìzíkírù jùzí kádàkọ pàtì nǹkan wà ìrọ́dẹ́tù lùkùlì pé pé gbogbo ẹ̀ láti fẹ́ bàájá òwà màjáàzù mùrùsẹ́lì àlàkọ́tùwú alìjùzìyà ó wá pọ̀ rẹpẹtẹ pẹ̀lúpẹ̀ ó pọ̀ tí a máa ń pàdérù lílò yìí pé gbogbogbò lámí àwà ní kẹ́ẹ̀nì kakó sọ̀rọ̀ lápòjú ní àìlọ́sọ̀dẹ̀ kẹ́nìfẹ̀ àwà ní kẹ́ẹ̀lì mẹ́tù nàìjíríà ìdókù lẹ́tọ̀ ní ṣùgbọ́n o ní kẹ́ẹ̀lì mẹ́tù nàìjíríà kẹ́lí mọ́tò nàìjíríà ní pé ọ̀rọ̀ tí yóò kú ní fi kọ́ ọ̀rọ̀ tíjọba nàìjíríà sọ̀rọ̀ Awa pẹ̀lẹ̀ kan àwà pẹ̀lẹ̀ ọkọ̀ sọ̀rọ̀ tó ń jọ ọ̀gbọ̀n nàìjíríà ni náà ó ń kẹ́kọ̀ọ́ nàìjíríà afẹ́ ti zikiru lè jùzù ó ń tàn wọn ẹ̀yọ̀ kan afẹ́kọ̀ wá jẹ́ pé òní òwà rẹpẹsẹ́ǹtì gbogbo nàìjíríà fàádà màjáàsì mọ́kúsárì àìláàkọ́tù hul jùzìyà a sì ní ìdàkejì yẹn hàn pẹ̀lú sí àìláàkọ́tù lùkùlìyà ebi agba gbogbo gbogbogbò lágbà lórí àlọ́kọ́ ni àwọn adáwọ̀kí ni adákọ̀ apákà ni ìgbà míì ń bẹ a lè mí ni just part káwọn adákọ̀ gbogbo pẹ̀lú sí páàtì yẹn gbogbo gbogbo ẹ̀ páàtì lásìkò ni òun lóró àwọn gbogbo ọlọ́run ní nù àlàfáàbẹ̀ ó ní gbogbo ọmọ kàbáyì pẹ̀lẹ́fẹ̀ ordinary nìjà ordinary ṣé etí eléyìí wọ́n ti ara fi gbogbo ẹ̀yẹn dọ́lọ̀ mi àná mílà fún etí ọwọ́ wọn òmúlà ilé pẹ̀lẹ́fẹ̀ onákì ìbọnú ọlọ́run wá sọ kí ẹjọ́ àlúùnà àsọ̀ bí àhóhùn sí àzà rẹ̀ kìí ṣe tá a wà gbọ́ yìí pé gbogbo ọwọ́ mọ́kànlá kìmọ̀nà jí irú yìí nǹkan zikiru lìkúlì wọ ìrọ̀ọ́dá tó lè ju ì gbogbogbò ní àádàkọ̀ ṣùgbọ́n apá kan ní àmìnì ó mọ́ sẹ́rẹ̀ tààrà kọfẹ́tíjà nífẹ̀ẹ́ ó wà ní ẹ̀dá orí kó bá lókùn ní ṣíṣíkà wà ní lápèjì sẹ́yìn tó rán tàbí òní ẹmu gbogbo kínàkínà ọ̀dà kúlù ọ̀fẹ́ni ní ìwà wọn mú ìlú wọn gbà lẹ́wọ̀ ni ẹnìkan tí wàá dẹ́fẹ́sẹ́ǹtì fàádà màjáàzọ nọ́rùfẹ́l àlàkọ́tùwù alùkùlìyà inú àwọn ọ̀nà tí màjáàzọ nọ́rùfẹ́l tún pín sí ta a máa ń ka bá a yé tíra àti nọ́tìsì ẹ̀ bá ti wá ń ka ní ṣìtá nọ́tìsì ẹ̀ pa máa lè appreciate ẹ̀ mọ́ ọ̀dọ́ ń pè ní ẹ̀ẹ́tìbárì máa kà sí orí ẹ̀ẹ́dìbáàrò máa tí bá ní yàtífò táàlì mo sọ fún Yusuf yàtífò táàlì ọ̀rà tí Yusuf wájẹ́ tífò lòdì mo lè pé tífò lò mo rán létí pé o sáà ti jẹ́ tífò lòdì nídò ní abẹ́kọ́ ni kí mo mo ń pè ní bí wọ́n ti báàgì orúkọ tó jẹ́rí pẹ́bẹ̀bẹ̀ kẹlọ́ yẹn nísìnyí ẹnìkan ti kí la pè Jonathan and the president Jonathan alẹ́fọ́ ni gbàmí mìíràn lè ní ex president alẹ́fọ́ ni gbàmí mìíràn lè ní ex president Jonathan sí ẹ̀sìn Jonathan sí ni ẹ̀dá ló ìpérú Jonathan bàbá fún Jonathan kiri ní president ṣeun bí ẹ ti bá rí máa ká nà ní à ń fowó kọ tó ti jẹ́ ròyìn rẹ̀ tó ti jẹ́ rí irú ẹ̀ lọ́gọ́rọ́ wọn bá lọ́nà wẹ̀ ẹ́tùlìyàtà máa àmúwá làhùn àbá àgbáyà náà rí ni wọ́n sì nìsà wẹ̀ ẹ́tùlìyàtà máa kí náà ń pè ní yatim al-yatimu ní kí man mata waliduhu wa huwa saghir ọlọ́wọ́n sọ pé ẹ fáwọn yatimu lówó wọn ordinary ní sọ̀rí ìtẹ́bìhù èyí fún ọmọ òrukàn lówó tí ò bá ti dàgbà ruth the four ayé gan ẹgbẹ́ tó wọlá tó tó àsúfà ha amúwá àlàfọ̀ àwọn tí ò bá ti di tó máa lè dojú bọ́ ẹ mọ́kò wọn fún wọn ọlọ́run wa ń sọ ní sọ pé wàá tùlì àtà máa amúwá àlàfọ̀ ẹ fáwọn ẹ̀yẹ tíìmù lówó wọn tí wọ́n yẹ ẹ fáwọn tí wọ́n jẹ́yẹ tíìmù lánàá náà wá ti wá dàgbà lónìí ẹ fún wọn lówó wọn kó ti dàgbà sí lè dájú àti ìdánwò wọn tọ́jú ìwáàpẹ̀ wọn ní yẹtìmù ní ṣe mà jáàzù ní ẹni yẹtìmù ma ní ọmọ ìlànà balẹ̀gùn wọ́n ní bàdágà láti ìpè wọn ní yẹtìmù bẹ̀rẹ̀ ti báàrì máa kàánà tàá wọ́n ti jẹ́ bẹ̀rẹ̀ ẹ lè rí ìsáyé tọ́lì náà bàlágà kan lè pébẹ̀ tọ́lì bù lábọ́jà ọ̀gbádùn náà tí kò yẹ nísìn so inú bàrá yẹn gbà nípa á pèèyàn ló kọ tí ò jẹ́ mọ́ ìsìpé ló kọ tí ò jẹ́ mọ́ àbó kọ tí ò sí níròyìn rẹ̀ mọ́ bí ẹ ti bá rí màá káàdì láti pé àṣìjì ẹni tó ti pẹ́ ó tí ó rẹ̀ jáde ní ẹ̀wọ̀n ẹwọ́ àṣìjì náà ó yẹ kún náà wọ́n lẹ́sẹ̀ ní òṣùkú iṣẹ́ lẹ́wọ̀n mọ́nà wọn pé ìtumọ̀ pé lẹ́wọ̀n lẹ́yìn tó ti kúrò lẹ́wọ̀n bí ẹ ti bá rí mádá bí ẹ ti bá rí màá káàdì bàbá ìbẹ̀ láti ìjúwe ẹni tó dúkú wọ́n mú díwò lọ́dọ̀ sáàbìk nígbà tí ò sí láyé mọ́ tí ò sí lékeré sáńjẹ́ mòdíwò ìmú tí máa pẹ́ ní mòdíwò yẹn ló kọ tí ò jẹ́ mọ́ bí ẹ ti bá rí pé ó ti jẹ́ rí bọ̀dẹ̀ máa ò fi àyálò dáná kan ní ayá ó kọ tí èso kọ rẹ̀ nísìnyí ayálò fún màjáàfin pípa ayá ó kọ ló ń kọ màjáàfin mọ́ alákọ̀ọ́sí ń bẹ́ẹ̀ alákọ̀ọ́ gbogbo àwọn àmì àbẹ̀rẹ̀ mọ́ni kò sí àlákọ̀ mùsábà rẹ̀ gẹ́gẹ́ mùsábà rẹ̀ so àlákọ̀ tí ń bẹ níbi wúlé ìdí ẹ̀tì bá rí màá kà sí àgbò ti jẹ́rí inú àwọn ọ̀nà alimajazu nọ́sẹ̀l ẹ̀tì bá rí máa yẹ kù lórí ẹ̀tì bá rí máa yẹ kù ẹ̀lẹ̀kẹ́ ń bẹ lákòójú ẹ̀ ó ti lọ gbé gbàgbó pé wọ́n fi ń jẹ fún ìjọba ìjọba ẹ̀rọ kiri my governor my governor kò sí síbi bẹ́ẹ̀ kí ni wọ́n tẹ̀ ń ṣàdúrà ni mo lè kí wọ́n bí aya ya ah, o ní kó àdúrà ni mo ń ṣe ìwà pẹ̀lú pẹ̀lú àyálò náà lẹ́kọ̀ọ́ ni bìrẹ̀tì bá rí máa yẹ kúùn ọ̀dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ yìí àwọn àbúkí ní kẹta àwọn kéèké wọn ó mú kẹ́mí kan ó mú kẹ́mí kan èmi àsọmọ ẹ̀rọ àsọmọ ẹ̀rọ padà wá ní ó mú àìṣà àwọn kan ní olùgbé ní ó mú kàǹsà ọmọ ní à ó ní bímọ ní kò tí ì bí mama jáàzù yẹni bí ẹ ti bá rí máa yà kó kí mò ń gbàdúrà kó dàgbà kó bímọ kó wá sọmọ rẹ ní kàǹsà fàyẹ́mtó sunú àwọn ọ̀nà tí màjá aṣọ lè gbà wá ni pé n tí èèyàn ò tí ì di káwa kèrè wẹ̀ ní ìbẹ̀rẹ̀ kò wá ní ọ̀nà ní ìní àrọ́ ní àṣírò khamran arákùnrin tí mẹ́rin mẹ́wàá ó ní rẹ̀ sọ mo lálàá mo lálàá pé mò ń júìsì ọtí ẹ máa ní asọ̀rọ̀ fún ẹ̀ júìsì láti máa ń pe júìsì lẹ́gẹ̀ẹ́ ní àṣírò abẹ́kọ̀ọ́ ṣé ọtí náà máa ń jíìsì náà àbí tí ó dọ̀tí ẹ̀dá lóhùn tọ́dún láì bí ọtí dàbídùn ni bí ọtí ọsàn ni ẹni ẹni jíìsì tó bá máa ń jíìsì láyé nígbà tó bá ń jíìsì ẹ̀kọ́ tí ìdọ̀tí ọ̀hún tí ìjọba bá ní àwọn tó wá ṣe tán tí ní àwọn mú tí àwọn ń get intoxicated aláfẹ́ ni ó dọ̀tí àwọn tó máa ń ṣe bí rúṣì ẹ̀kọ́ náà ń ṣe àgbàdo àǹkó aláfẹ́ ni ìgbà tó bá ń ṣe gbàtí wọ́n sọ ẹni tí wọ́n ń sọ yá iná bá ń lọ sọ àfihàn iná mo lálàá wípé mò ń júìsì grape tí ó padà wá di ọtí ó wá fẹ̀ka lọ pé lókun tí yóò padà di. ìsọ̀kè ìní àlọ́ ni àfihàn hamran lẹ́ni àti hamran bọ̀wọ̀ yìí ìlànà kú ìní àlọ́ ni àfihàn iná bá tí mò ń júìsì grape ìní àlọ́ ni àfihàn bùkùtù kọ́ọ̀dà mò ń júìsì ọ̀sán ọlọ́ẹ̀kú wà mọ̀ pé gírèpù ọsàn ní tí ó padà wá dì bó ń ṣe nǹkan ọtí ni ó wá fowókọ tí ó padà jẹun ó fowókọ pé ó ní ní àrọ́ ní àṣírò khamr fàádà ìrìtìbáàrù máa sáyẹ̀kù àìdán ìrìtìbáàrù máa sáyẹ̀kù inú majaz mọ́sẹ̀l ntí kò sí láfẹ́fẹ́ ẹlẹ́ẹ̀kejì inú àníwá àlùmọ̀jáde mọ̀ọ́sẹ̀lì wọlé onífin àdìbáàbò alákọ̀ọ́nà àdìbáàbò máa ń fẹ́ àkọ́lákọ̀ọ́nà a ní àlàákọ́tù màhàlìyà àlàákọ́tù àlùmàhàlìyà adákọ̀ àyè ṣùgbọ́n tí ń bẹ lọ́kà wà làwọn tí ń bẹ láyè ẹwọ ọ̀wọ̀yá máa ń sọ máa ń ń sọ kọ́gbọ́gbọ́ Majlisul Idara board of directors wọ́n ti decide The bidayat al-imtihan kòrẹ́ǹsì májílẹ̀ṣù gẹ́gẹ́ nínú kéwú ìtẹ́ǹtẹ̀ májílẹ̀ṣù ni just ordinary office kíláà ìdára ti ìdára ti decide o ìdára kọ́ ló decide kọ́ decide naam asinu rẹ̀ ní kọ̀ọ̀rọ̀ àádọ́ olùmájílẹ̀ṣù or ahalul majlis اعتقد انزل من قررت المدرسة أن الامتحان تبدأ غدا قررت المدرسة أن الامتحان تبدأ يبدأ غدا ثم الدولار في نود زايد تقول زايد àwọn tí wọ́n ń darí mọ́tọ́sà awádàkọ̀ ibi tí decision ti wá whereas intermini ni àwọn tá ń bẹ níbẹ̀ láti ibi táwọn adákọ̀ ibi táwọn èèyàn ń bẹ ládákọ̀ à ń pè ní màhàlì àlàkọ́tù màhàlìyà ó ní wọ́n sáré lè kọ́rìyà tẹ̀lé tí kùnà fìyà àyùfọ̀nà ayà kó sọ́tù Yusuf wọ́n sáré lè kọ́rìyà ẹ lọ bèèrè lọ́wọ́ ìlú tá a fi ń bọ̀ wá ẹ lọ́kùn sáré lọ sí lọ́wọ́ ìlú ni ẹ dá ló sọ á lọ́wọ́ ìlú ni màhàlì lónìí ìlú màhàlì kí wọ́n rí wọ́n tó fẹ́ nìjẹ́ lọ bèèrè lọ́wọ́ àwọn tí ń bẹnu ààyè tí wá dákọ̀ ààyè tó sì jẹ́ pé àwọn tí ń bẹnu ààyè ní agbàlérò aláàkọ̀ màhàlíyà pé fáyè ládàkọ̀. pẹ̀lú sí wọ́n ní kọ́ọ̀kì wọ́n tó wùzáwọ́ tó tọ́rọ bèyà ti nàìjíríà bí a nà láàbà yabda'una ad-dirasat al-usbu' al-qadim. Pé wùzáwọ́ tọ́rọ bèyà nàìjíríà ministry of education Nigeria ti decide pé next week o àwọn student tó bẹ̀rẹ̀ ministry ṣe èèyàn ní ministry jẹ́ ministry ni ìbáyìí ni mọ̀ntà wa gbà lọ́wọ́ ní alhal ìtàbíhó nǹkan méjìlá ní a ní alhal àti ìdíje ní almahal tó wáyé pé mahal lò dáadáa kọ́ ni ó jẹ́ pé hálò ní àgbàlẹ́wò bá pé ládàkọ́ mahal lò ní àgbàlẹ́wò ṣubú eléyìí ní sí àmà pé kọ́ọ̀tù mọ́tò májèlé sí ìdàrọ́ sí alákọ̀ mahali kí lágbàlérò hàl padà aláàkọ̀ aláàkọ̀ tó ń mahali yàpáyè ládàkọ̀ ṣùgbọ́n ẹni tí ń bẹ láyé ní àgbàlérò tóun bá ti kí làbá lọ yẹn sọ o. èmi wò pé sọ pé kìfá nábùkì mi ń zikirọ àbíbí ni wà manzili ó ní dúró dé ká sọkún díẹ̀ láti rántí ọ̀rẹ́ kan àti àyè kan òtún mọ̀ lórí ó dé ká sọkún àyè táwọn ti gbérí àyè kọ́kọ́kọ́ ní sọkún rẹ̀ báwọn tí wọ́n ń bẹ láyé òní jẹ́ ká sọ àwọn tí ń bẹ ní àyè sórí máa ń sábà ṣẹlẹ̀ pé àádàkọ̀ mahal wọ́n tá a gbàlẹ́wọ̀n kọ́ o hálò ni lg ti níná lg kọ́ la fi lónìí náà kílódé náà fi kí kò tó sọ́wọ́n náà ni ní tá a gbàlẹ́wọ̀n àwọn ará lg ti níná kò ní lóṣù àwọn ti gbé mítà wá fún àwọn lg fún fún lg wọn ò ní gbé mítà fẹ́ jù wọ́n gbé fúnkẹ́ ní rld ni wọ́n kí a ti dákọ̀ mahal sẹ́fí hálù ní agbàlérò falẹ̀ aláàkọ́ mahaliya bàbí hálù ládákọ̀ tàdá mahálù lérò falẹ̀ aláàkọ́ hàlíyà yẹn lápọ̀ ni aláàkọ́ hàlíyà ọlọ́run bá ń sọ̀rọ̀ ẹ̀fọn nu wà ní pé fàfi rahmatillahi hum fiha khalidun ẹ̀kọ́ wà nínú. Fàfi nínú òkè ọlọ́run ni ó máa gbé lọ bí rẹ̀ ṣé ìkẹsẹ́ rí ni ẹ̀dá lọ́hùn ọlọ́run kà dákọ̀ màhálù ni ọlọ́run dákọ̀ dákọ̀ hálù ẹni ibi tó pé àlìjánà yìí ọlọ́run fẹ́ sọ mí o àlìjánà ni ìkẹ́ ń gbé pẹ̀lẹ́sìn lọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ ìrọ̀kí nínú àlìjánà tí kẹ́ òun ọlọ́run gbé láàrín àbẹ̀lẹ̀ ọlọ́run wájá fọ́rọ̀ rọ́hìmà àbàrọ̀ rọ́hìmà wù náà ọlọ́run dákọ̀ rọ́hìmà ṣùgbọ́n tọ́lọ̀ ń gbà lérò ní ibi tí rọ́hìmà ń bẹ tíjẹ́ kí ni tíjẹ́ àlìjẹ́nà fàlàásùn pé fàfìjẹ́nà tì ń fi hà rọ́hìmà tó lọ òun fi àkọ́rí dùn fàdúkìrọ̀ lẹ́hàlù torí ìkẹ́ ọlọ́run ní gbénu àlìjẹ́nà wọ̀rọ̀rí ìdàmájá gbé gẹ́gẹ́ láwọn ń tọ̀wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ohun tí a fẹ́ mú ní ṣókí nípa majazu mursal òun náà àyálò èdè ni bí ìsìnàárọ̀ fi jẹ́ àyálò èdè bá alákọ̀ àyálò tí ń bẹ níbi ìsìnàárọ̀ kọ́ alákọ̀ tó mushabaha alákọ̀ àyálò tí ń bẹ níbi al-majazu mursal alákọ̀ tó ghayru al-mushabaha àwọn alákọ̀ tó wà lè wá níbi majazu mursal òun làwọn mẹ́jọ yìí alákọ̀ tó sọ̀rọ̀ مسببية جزئية كلية اعتبار ما كان اعتبار ما يكون المحلية والحالية سليني على ينفى مجاز لا يدعز رحمة نفى تشبيه تامو مجاز تفى استعارة أتي مجاز مرسل سنتوكو ينتهى صحيح الكناية هذا فالنمان نمني تحت صحيح البيان نفى تشبيه نفى مجاز lápá sí àárọ̀ ara òfin ni alìkìnáyà yẹn ni a fi ṣe ìgbẹ̀rẹ̀ lọ́la. هذا صلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم